báàbù aliktisal ìdá aslama warọ́pìtìlì àṣírí warọ́pìtìlì àṣírí àìdọ́ fèlè masjid orí ọ̀rọ̀ ìwẹ̀ wíwẹ̀ aliktisal ìdá aslama ìwẹ̀ wíwẹ̀ nígbà tí ó bá gba islam wàrọ́pìtìlẹ̀ àti àìdọ̀ filimasjid àti dídè ẹlẹ́wọ̀n mọ́lẹ̀ bákan náà sínú mọ́sálásí. wàkánà ṣùrọ̀ ẹ̀ ìyá múrùlẹ̀gàrí àyùhùbàtà ìlà sáríyàtìlẹ̀ masjid ṣùráìwù wọ́n máa ń pa onígbèsè láṣẹ pé kí wọ́n dè é mọ́ òkú mọ́sálásí a sọ̀rọ̀ nípa onígbèsè àdìs àkọ́kọ́ kọ́ nìyẹn àdìs nàbà wọn àtàkọ́kọ́ kà òní ìtọ́jẹmọ́ onígbèsè so ó tún wá mọ́rọ̀ wá lórí ẹ̀ nísìnyí pé ọ̀kan náà àwọn táàbì ìṣúra ẹ̀ wọ́n máa ń sọ pé kí wọ́n dè onígbèsè kí wọ́n dè mọ́ òkú mọ́sálásí náà bá dè mọ́bẹ̀ tí gbogbo ayé bá ń rí yóò tètè san gbèsè ọrùn rẹ̀ aláwo ní í ṣe wá ló ń gbèsè. hadith four six two ani abi huraira radiyallahu anhu qol ba'atha an-nabiyyu sallallahu alayhi wa sallam khaylan qibala najd fàjá àti bìrọ́jùlìn mímba ní hanifa yùkọ́ọ́lù làhù sùmọ́ọ̀mà ibùnú wùfàl farabatuhu bisariyatin min sawari li masjidi fakọrọjà iléhi nàbíyí sallallahu alayhi wa sallam fakọọl àtìlíkù sùmọ́ọ̀mọ́ fàǹtọ́lakọ̀ ìlànà khalin kọ̀rìbín mínàlì masjid fagitasala summa dakhalali masjida fakọ́l ashhadu allah ilaha illallah wa anna muhammada. Rasulullah. Hadith four 462 nínú tíra Sahihul Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá. ani abi huraira láti ọ̀dọ̀ baba huraira rọ̀díyà lọ́hùn àní kí Allah yọ́nú sí i kọ́ọ̀là ó sọ pé. báàtà nàbíyù sallallahu alayhi wa sallam khaylan ògìsí ọlọ́run rán ọmọ ogun kan ògìsí ọlọ́run ó rán ọmọ ogun ẹ̀sìn kan níṣẹ́ lọ sí kíbálà najidin iwájú ọ̀nà ọ̀nà najid nítòsí tòsí ìlú tẹ́ ń pè ní najid àwọn ọmọ ogun náà wọ́n jagun wọ́n kó ẹrú wọ́n kó ẹrú fàjà àti bèrọ́jùlìn wọ́n sì mú ọkùnrin kan bọ̀ wọ́n mú ọkùnrin kan bọ̀ lójú ogun mẹ́ńbà ní hanifa nínú àwọn ọmọ hanifa yòókọ́ lùlàhù orúkọ tí wọ́n ń pe ọkùnrin náà ni sùmámà bónú ufal sùmámà bónú ufal fàrọ̀bàtúhù bíi sáàríyà nígbà tí wọn mọkùnrin yẹn dé Madina wọn wá so mọ́ òpó mọ́sálásí min sàwárí àlìmọ́síjìdì nínú àwọn òpó mọ́sálásí wọn so mọ́ bẹ́ẹ̀ kọ́mọ́ bá a sá lọ. fàkọ́rọ́jà ilé ìnàbí sallallahu alayhi wa sallam ànábì sì jáde sí i nígbà tí ó gbọ́ pé wọ́n ti dé ànábì wa jáde wá sí mọ́sálásí fàkọ́ọ̀là ànábì wa sọ pé átìlì kùsù mọ́ọ̀mọ́ ẹtú fùmọ́mọ́ lẹ̀ ẹtú lẹ̀ nígbà tí wọ́n tú lẹ̀ sẹ́rí táàmù gbà tí wọ́n fi mú wáhùn ok so wọ́n bá sọ̀rọ̀ ọlọ́hun wọ́n bá sọ̀rọ̀ ọlọ́hun wọ́n bá sọ̀rọ̀ ọlọ́hun nígbà tẹ́bi wá jáde wá ni wọ́n tú lẹ̀ fàǹtọ́lakọ̀ ìlànà kalẹ̀ fùmọ́mọ́ wá lọ sí di igi ọ̀pẹ tàbínú kan kọ̀rí ìbín minal masjid igi náà ó súnmọ́ mọ́sálásí masalasi ṣe ibi tó jìnnà kò jìnnà sí mọ́sálásí púpọ̀ ó fi igi ó fi ṣe gàgà ọwẹ́ fúnmọ́ lẹ́yìn náà dákọ̀lá lè masjid ó masalasi fàkọ́ọ̀là ó sì sọ pé ashad allah ilaha illallah wa anna muhammadu mò ń jẹ́rìí pé kò sí ọlọ́run kan tí ó yẹ kí a máa jọ́sìn fún illallah bí kò ṣe Allah àyàfi Allah wa anna muhammadu rasulullah wọ́n sì ń pé dájúdájú muhammadu òjíṣẹ́ Allah ni kí la fẹ́ lónú àdéhìsì yìí nítorí àdéhìsì sùmọ́mọ́ yìí ni àwọn kan fi sọ pé ẹni tó bá gba Islam ó máa wẹ̀ ok pẹni tó bá gba Islam ó máa wẹ̀ kó tó lè máa kírun. ohun tó máa bí ìwẹ̀ rẹ̀ kò rújú rárá níwọ̀n ìgbà tó bá ti já sí pé ẹni tó gba Islam náà ó gbà á lẹ́yìn ìgbà tó bàlágà ẹni tó bá ti bàlágà ṣe mọ̀ pé àwọn kèfèrí tí kì bá ṣe ọlá pé kèfèrí ọ̀fẹ́ máa já fínkanfínkan wàláì wọn ìbá tí máa wẹ̀ rárá wọn ìbá tí máa wẹ̀ rárá gbogbo ọ̀rọ̀ kèfèrí kí ìbá sọlá pé wọ́n máa já fínkanfínkan ni wọ́n fi ń wẹ̀ o kí nìdí ẹ̀ ìdí ẹ̀ ni pé kò síwẹ̀ kan tí ẹ̀sìn wọn sọ pé kí wọ́n wẹ̀. kó sí ah, èmi ò mọrú ẹ̀sìn yìí o ìnámalè mùsùlùkúnà nájàsùn ẹ̀gbin wọn ẹ̀gbin ni ọ̀sẹ̀ bọ́n tòótọ́ kí ẹ̀sìn tíyàn ń sìn kọ́ má pa ẹlẹ́sìn yẹn láṣẹ pé o gbọ́dọ̀ wẹ̀ láwọn àsìkò kan ah, ọ̀gá o ọ̀gá lára yín o kò síwẹ̀ kankan fún wọn kò sí based on that pé kò síwẹ̀ kankan kí wọ́n máa wẹ̀ tẹ́sí wọn pa wọ́n láṣẹ rẹ̀ ẹ̀ ń bá ti wá lóun fẹ́ gba ìsìláàmù nù wọn ọlọ́run ló mọ iye jẹ́nẹ́bà tó ti jẹ sára ọlọ́run ló mọ iye éèlà tó ti jẹ sọ́rùn ọlọ́run ló mọ iye nìfàásì tó ti jẹ sọ́rùn o lè wá gbé ẹ̀gbin tó ń gbé bọ̀ yẹn kó gbé wọnú ìsìláàmù tó ti yí ọ lọ gba ìsìláàmù torí pé ibi tó ti ń bọ̀ ilé ẹ̀gbin ló ti ń bọ̀ àwùjọ ẹ̀gbin ló ti ń bọ̀ mùsùlùmí ni wá àá ara ara wa náà ni pé àá wa. ó kéré parí mùsùlùmí gbọ́dọ̀ wẹ̀ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ sọ ọmọ bẹ́ẹ̀ ó kéré parí mùsùlùmí gbọ́dọ̀ wẹ̀ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ nítorí pé dandan nìwẹ̀ jímà dandan oníwẹ̀ jímà yàtọ̀ fún yùn mùsùlùmí tó ti bàlágà tó níyàwó ńlé tó bá fi lè súnmọ́ yàwó rẹ̀ dandan nìwẹ̀ ọ gbọ́dọ̀ wẹ̀ tóbìnrin wa bá parí nǹkan oṣù ọ gbọ́dọ̀ wẹ̀ àwọn èèkàn pa gbogbo ẹ̀ mọ́ra àìkàn pa mọ́ra àwọn àmọ́ tu lọ́fíńdà ara wọ́n mọ lo àwọn kírímù burúkú àwọn kírímù àlìjẹ̀nù ọ̀bùn ọkọ̀ ẹ̀sùn mọ́ ọba kun àtìkè sátìkè ní lọ́rẹ́ kàn sáàsì kí lọ̀rọ̀ ẹ kàn adúrú oògùn tó jáde lára rẹ ń. ah Allahu Akbar kèfèrí wọn ò rí ayé wá nǹkan ti ṣe wọ́n gan ni wọn ò ráyé wá wọ́n yọ̀bùn àwọn náà ní ẹmọ́dé kaná sí o lè rí mùsùlùmí tó gbádùn o lè rí mùsùlùmí tó gbádùn kó dé kaná sí torí bẹ̀rẹ̀ ọ̀bùn ni o lè rí mùsùlùmí tó gbádùn ní àkìdá ní súnà kọ́ wá ní oge tóun ó ṣe láyé òun oge èèkánná tí àdàbí mùsù tọwọ́ rẹ̀ àdàbí mùsù èèkánná owó èèkánná ẹsẹ̀ àwọn kẹfẹ́rì náà ni wọ́n lo artificial nails àwọn ayédèrú èèkánná tí wọ́n fi sí orí ọmọ níka ọwọ́ àti tẹ́sẹ̀ àwọn náà ni àwọn ni wọ́n tó máa ń lo ìpéǹpéjú artificial ah, ayé yín ṣe ó ṣe á rí báyìí o ọlọ́run mọ̀ ṣàánú wa o ayé yóò wà natural mà gbogbo ẹ̀ wá wọn artificial irun yín artificial èékánná artificial èékánná ẹsẹ̀ artificial ojú náà artificial ayé artificial ni wọ́n wá. mùsùlùmí nìkan ló wáyé natural mùsùlùmí nìkan wọ́n wò ó ẹ̀sìn wa ó ṣe léèwọ̀ kóbìnrin ó fi irun kúrun ó ṣe léèwọ̀ tóbìnrin báyìí fi irun kúrun ká ní irun sí ikú ká ní irun tóbìnrin báyìí tọ́ péǹtì sọ́wọ́ ká lálùwàlà kò sì ní ní irun ntẹ́yìn sọdógé nu ìkànnà owó ìkànnà ẹsẹ̀ ẹ̀ wàá kùn ẹ̀ kùn adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kì í ṣe tèébú àfi mọ oore tọ́lọ̀ ń ṣe fún wa ni ọlọ́run ò sí wa lọ́bùn kọ́lọ́run kó sànù wa o so ohun tó bí ìwẹ̀ tí kèfèrí ń wẹ̀ tó bá wọnú ìsìlámù nìyẹn ohun tó bí nìyẹn ohun tó bí inú ẹlẹ́gbìn ni wọ́n wọn gbọ́dọ̀ wá kó ẹ̀gbin yẹn wọnú islam so tánbà ti fi kẹ́lẹ́mọ́tò ṣáádà tún ẹ̀gbin ọkàn wọn ṣe wọ́n wàá fi ìwẹ̀ jẹ́nẹ́bà wọ́n fi tún ẹ̀gbin ti ara ṣe làwọn náà bá di ẹni mímọ́.